akíyín káàbọ̀ sórí ètò ètò yín reviving the human half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ṣẹ́jú àbílẹ̀wọ̀n bá àlá àkọ́mọ́ṣẹ́ ìjọ ṣàfààní fẹ́ni kankan wa nǹkan tá a máa gbéyẹ̀wò lénìí òun náà ni mọ́ọ̀dá báadà Ramadan kí ló kù lẹ́yìn Ramadan àwọn tó máa bá agbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafiza ulahu ta'ala wa ra'aw bisimilahi faliyatafaddal mashkura alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi an'ama alayna bí ìtìmáàmì sawmi ramadan ọba tí ó ṣàánú wa ọlọ́run ọba tí ó kẹ́ wa pẹ̀lú píparí àwẹ̀ ramadan abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àwẹ̀ náà kọ́lọ́mọ́sá ìgbà alẹ́sọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa wassalatu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ bá muhammad وعلى آله وصحابه أجمعين قبل وراء ليلة وصحابة رتي بوامرين يلي كما يامي ننو السنوة انت أفاتي بانسر أوناني ماذا بعد رمضان كلو كلين رمضان ودعنا شهر القرآن والتقوى والصبر ورحمة والمغفرة والعتق من النار أيما ياوه àkú ọdún àkú ìdágbére fún ààwẹ̀ àdágbére fún oṣù alukur'ani oṣù tí wọ́n sọ alukur'ani kalẹ̀ tí a máa ń ka alukur'ani níbẹ̀ jùlọ ẹnìkọ̀ọ̀kan wa ti dágbére fún oṣù bẹ̀rù ọlọ́run tí gbogbo ẹni tí ń gbààwẹ̀ ń bẹ̀rù ọlọ́run ẹni tí ó gbààwẹ̀ gan bẹ̀rù ọlọ́run kọ́dà ẹni tí èsì mùsùlùmí náà ń bẹ̀rù ọlọ́run àti dágbére fún oṣù sùúrù gbogbo àná láti sùúrù látara ìmọ̀tẹ̀ láṣẹ ọlọ́run à ń sẹ́sìrò lérí ìjọsìn ọlọ́run ọba lọ́sàn-án lóru adágbére fún oṣù àánú tọ́lọ́run ọba máa ń sàánú bẹ̀ jùlọ olùmọ́kìsára oṣù tọ́lọ́run máa ń sàforíjì tí máa ń yọ̀ǹda àwọn ẹrú ẹ̀ wọlé àìsè kìmìnà náà oṣù tí ọlọ́run ọba aláà máa ń yọkùn náà kúrò lọ́rùn àwọn èèyàn wọ̀dáàna ṣáàrẹ̀ al-ibada ẹ̀ miami adágbére fún oṣù ẹ̀sìn wọ́sọ́dẹ̀kọ́ oṣù tí sára pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ wa munajati Allahi fi duja oṣù tó jẹ́ pé a máa ń dìde lóru láti máa sìn ọlọ́run láti máa pè ọlọ́run láti máa bẹ ọlọ́run àwa bẹ nínú àánú rẹ̀ Ramadan tí ó fi wálẹ̀ àwa ń bẹ ọlọ́run pẹ̀lú àánú rẹ̀ àti agbára rẹ̀ Ramadan náà kọ́lọ́mọ́sàjì àtún pàdé lọ́dún tí ń bọ̀ kọ́lọ́mọba aláà kọ́ ṣe eléyìí ní àgbàgbà ìfẹ́ ní kọ̀ọ̀kan wa Allahumma a'idi alaina a'waman adida ọlọ́njà sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé وأزمنة مديدة وتقبلها منا إنك أنت الغفور الرحيم abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọlọmọ́sá fèjì wa gbogbo àdúrà tá a tọrọ ń bẹ̀ kọlọmọ́sá jọ gbà ìjọsìn tá a ṣe ń bẹ̀ kọlọmọ́sá ìgbà lẹ́sìn fún wa gbogbo sàrà tá a ṣe ń bẹ̀ kọlọmọ́sá ìgbà gbogbo kùránì tá a kàn bẹ̀ kọlọmọ́sá ìgbà ìdílé lóru wa kọlọmọ́sá ìgbà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọlọmọ́sá eléyìí ní agbàgbà yìí fún ẹ̀yìn miami kí wọ́n wá kú lẹ́yìn ramadan tàbí ẹ̀mà ṣe báyìí lam yabqa ba'da ramadan illa al-ihsan ẹ̀yìn miami kò sí tó kú lẹ́yìn ramadan tó ju kama ṣe dáadáa lọ al-ihsan ila Allah kama ṣe dáadáa sọ́lọ́n òun náà ni kama ṣe ọlọ́n wal-ihsan ila anfusina kama ṣe dáadáa ṣe wa òun náà ni kama ṣe nǹkan tí yọ́n sàǹfààní fún wa nílé ayé bí àtọ́jọ́ alkiyama ká sì sí nǹkan tí ó pa wá lára nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmà wọlé ìsànù làgọ́ yìí nínà ká máa ṣe dáadáa sáwọn ọmọ ayá wa àti gbogbo àwọn ọmọ èèyàn tẹ̀lé Ramadan dáadáa lọ́wọ́ kọ́ wa ẹ̀rọ máa ya mada ba'da Ramadan kí ló kù lẹ́yìn Ramadan báyìí ìtókù náà ni pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa lo ìbẹ̀rù ọlọ́run ọba tá a rí Ramadan torí pé oṣù Ramadan oṣù bẹ̀rù ọlọ́run ni àwẹ̀ tá a gbà gan ọlọ́run ọba sọ fún wa wípé أعوذ بالله من الشيطان الرجيم أن كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́run bá ní àṣẹ àwẹ̀ lọ́rọ̀ àyàn lẹ́yìn lérí gẹ́gẹ́ bá ṣe ṣe àwẹ̀ náà lọ́rọ̀ àyàn fún àwọn tó síwájú yín ọlọ́run bá ní la'allakum tattaqun kẹ́lẹ́ lẹ́kùn níbẹ̀rù ọlọ́run láfi ní ká gbà wẹ̀ ìtumọ̀ ẹni pé àwọn tá a gbà wẹ̀ bọ́lá ṣe ní àgbà ìbẹ̀rù ọlọ́run ọba wa ti lẹ́kùn báyìí samaratu sawmi Ramadan taqwallah èso táàrí nínú àwẹ̀ tágbà òun náà ni ìbẹ̀rù ọlọ́run fa'idatu sọ́mi ramadan àǹfààní tá a jẹ nínú àwẹ̀ tágbà kọjá òun náà ni ká lékún níbẹ̀rù ọlọ́run bá mada ba'da ramadan kí ló kù lẹ́yìn ramadan èèyàn máa yá wa ìtókù náà ni pé ká máa bẹ̀rù ọlọ́run kọ́mọ jẹ́ pé ní ramadan nìkan lá máa bẹ̀rù ọlọ́run kọ́mọ jẹ́ ní ramadan nìkan ilá máa sá fún èèwọ̀ kọ́mọ jẹ́ pé ní ramadan nìkan ilá máa tẹ̀lé tọ́lọ́run ìbẹ̀rù ọlọ́run òun náà ni kí apáyà rẹ̀ tamatẹ̀láṣẹ rẹ̀ kásá fún ogun tó ní a máa ṣe eléyìí ni ó jẹ́ pé àṣàǹfààní nínú Ramadan tabati ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run ní tẹ́bá bẹ̀rù ọlọ́run ẹ máa rábáyọ̀ tẹ́bá bẹ̀rù ọlọ́run bá yọ máa dá fún yín wal aqibatu lil muttaqin ọlọ́run bá ní àwọn tí wọ́n láti bọ̀ tán dáadáa òun làwọn tó bá ń bẹ̀rù ọlọ́run ẹ̀yọ́ máa yá wa tá a lẹ́ni ماذا بعد رمضان كلكم لين رمضان دعاء الله عز وجل أن يتقبله منا نتوكو كما بيلون وبا وبا لانو يبي قداكو كما شايد رمضان لو اللهم تقبل منا رمضان أما بيلون وبا أما بي تريتا باتي سيشتا كما بلوكو. نبي النبي إبراهيم أتى النبي إسماعيل كما قو كعبة أولا لوني كما قو كعبة كعبة نامي إلي أولاني wọ́n tó wá ń bẹ̀rẹ̀ wọn bá pé Rabbana taqabbal minna ọlọ́ngbà lọ́wọ́ wa Ramadan àmà bẹ̀rẹ̀ wọn àmà bẹ̀rẹ̀ wọn kọ́lọ́mọṣẹ́ ìgbà tọ́lọ́mọ ti gbà á ní àti sórí rè kọ́lọ́mọṣẹ́ ìgbà wẹ̀ tá a gbà kọjá kọ́lọ́mọṣẹ́ ìgbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa as-salafu salih ẹni rè yad'una Allah azza wa jalla qubula Ramadan bí sittati ashhur oṣù mẹ́fà ni wọ́n máa fi ń bẹ̀ ọlọ́run ipe ọlọ́run kọ́ mọ́sá ìgbà ramadan lọ́wọ́ wa asálàfà sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rẹ̀ yad'una Allah azza wa jalla qubula sawmi ramadan li sittata ashhur wọn máa bí ọlọ́run ọba kọ́lọ̀ ń gba ramadan lọ́wọ́ àwọn oṣù mẹ́fà ni wọ́n fi ń bí ọlọ́run gbogbo ọ̀nà shawwal wọn máa bí ọlọ́run ọlọ́mọsá ìgbà ramadan lọ́wọ́ wa lọ́lọ́kádà wọn máa bí ọlọ́run lọ́lọ́hijja wọn máa bí ọlọ́run ramadan lọ́wọ́ wa torí wọ́n mọ̀ pé tọ́lọ́mù bá ti gba Ramadan lọ́wọ́ wa àti wà náà wọ́n lórí rẹ̀ ẹ̀yọ́ miami wọ́n tún wá máa bẹ̀ lọ́wọ́ bá kí Ramadan ti ń bọ̀ kọ́lọ́njọ́ bá wọn ìtòkù lẹ́yìn Ramadan òun náà ni pé ká máa bẹ̀ lọ́wọ́ kí Ramadan ti ń bọ̀ náà kọ́lọ́njọ́ tún bá wa àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsájọ́ Ramadan ti ń bọ̀ kọ́lọ́njọ́ tún bá wa láyé kọ́lọ́n wá jágbà kọ́lọ́n wá gbà lẹ́sìn fún wa oṣù mẹ́fà làwọn ẹni rẹ̀ oṣù márùn Ramadan mọ́sàjẹ́ Ramadan ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa torí ìládà àtòrí tó wà ń bẹ̀ ọlọ́run ọba ní wà á tẹ̀sùmù ọlọ́run ọba ní tẹ́bá lè máa gbàwẹ̀ khairun lakum in kuntum ta'lamun orí wa ń bẹ̀ gan tẹ́bá lè gbàwẹ̀ orí inú rẹ̀ ọlọ́mọ́sàjẹ́ àrí ọlọ́mọdún aládà gbogbo dáadáa tá a ṣe nínú Ramadan náà ẹ̀yọ́ máa yá mi máa tà bá da Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ètò kù lẹ́yìn Ramadan òun náà ni adamul audati إلى ما تركناه من المعاصي من الشرك والقتل والزنا والربا والميسر والخمر والمخدرات والغيبة والنميمة والسب والقتال وغير ذلك من المعاصي والذنوب يتوكل لين رمضان يا ميامي وناني كما قد سبيش تقبيله نبات رمضان دي الله ọ̀fẹ́ ká sọ̀rọ̀ burúkú في sì الله ká fi sùúrù kọ́ra ká rọ́jú ká jìnnà sẹ́sẹ̀ ló fi ní agbáwẹ̀ rọmọdọ́ gbogbo wa náà la wá fẹsẹ̀ lẹ̀ ní rọmọdọ́ àfi ẹ̀bọ́ lẹ̀ ààrẹ nìkan ti ń la nǹkan ààrẹ nìkan ti ń gbẹbọ sí ìta mẹ́ta ààrẹ nìkan ti ń ṣe mítìnì ẹgbẹ́ awo ààrẹ nìkan ti ń ṣe jálàbí ní sí àgùn ẹbọ kálukú adágbére fáwọn àṣejẹbú adágbére fún gbogbo àwọn nǹkan kí nǹkan ogun tajà kò sẹ́nìkan tó lè gbà nú àwẹ̀ àdúrà ní kálukú ń ṣe àdúrà ní kálukú ń ṣe àsọdún àjọbọ àsọdún àdàbọ gbogbo wọn làmà pé ọ̀dà ẹ̀dákun ẹ má jẹ́ àtún padà síbẹ̀ lẹ́yìn Ramadan támásẹ̀ bọ́ àmásẹ̀ ogun àwọn ogun ẹbọ ajínàṣe ọ̀lọ́kọ́tìl gbogbo àwọn tí wọ́n ń pààyàn kálukú dáwọ́ dúró nítorí ká má rí ìbínú Ọlọ́run wọ̀zínà gbogbo àwọn tí wọ́n ń ṣe sìná kálukú dágbére fálẹ̀ rẹ̀ boyfriend girlfriend adágbére fúnra wa dating ká máa sọ̀rọ̀ ẹ̀ kọ̀kọ̀ láì sí igi láàrin wa gbogbo ala dágbére fún ẹ dákun ẹ má jẹ́ àtún padà síbẹ̀ lẹ́yìn rọmọdán tá a bá padà síbẹ̀ ìtumọ̀ ẹni pé a bẹ̀rù ọlọ́run torí kìí ṣe ní rọmọdán nìkan lọ́lọ́run ní ká máa bẹ̀rù òun ó ní ká máa bẹ̀rù òun ní gbogbo gbà ó wọn ní ká gbààwẹ̀ kí ìbẹ̀rù ọlọ́run bá wa kó lè bá lékún tó bá tún wá padà síbi ẹ̀ṣẹ̀ tí òfin ilẹ̀ bí fọ́ rọmọdán òun náà làmì pọ́lọ́wọ́n gba àwẹ̀ òun ní àmì pé ò lékún níbẹ̀rù ọlọ́run òun náà ní àmì pé ọlọ́run ọba ò ní káwé ọ̀sán àǹfààní fún ọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a dágbére tá a ṣe má ẹdí àfi Ramadan ẹdí àfi sopin káma débẹ̀ má táfi lọ́ọ́ lè bọ́ lọ́n káma gbowó èlé má gbogbo àtàǹtẹ̀ nàìjà bẹ̀ẹ̀tì tàǹtà tẹ́tẹ́ ẹ̀jìnà sí bàbá jẹ̀bú ìyá jẹ̀bú gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tọ́jẹ́ pé à ń lọ lè fi owó ta tẹ́tẹ́ àtànà Ramadan ó lè ní wọ́n pè bẹ́ẹ̀ káma lò ẹ́ jìbìtì wọ́n pè ń tẹ́tẹ́ ẹ àmọ́tí àwọn tí wọ́n rán lọ́tí ní àlọ́ gbogbo àwọn tá à ń tọ́tí àsìgbọ́tí kọ́dà ààrẹ ni tí ó rà lọ́wọ́ wa nígbà tí kọ̀dà tó bá dáa ni kí ló dé ta fílẹ̀ ọtí máa ń yàyàn wẹ̀rẹ̀ yìí máa ń sọ yẹn dìdàkudà yìí máa ń ṣe okùnfà ààrẹ gbére yìí máa ń sọ yẹn dọ̀tà ọlọ wọlùmọ̀kọ̀dẹ́rẹ́àtì gbogbo àtà ń fa fàkúfà àtà ń fa kókè àtà ń fa gbó gbogbo ń tà ń fa àfẹ́lẹ̀ ní Ramadan torí pàǹgbáwẹ̀ ẹ má jà padà síbẹ̀ lẹ́yìn Ramadan wọlé kí ibà ti wọn nàmí máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà tó lòun jẹ́ olùgbàgbọ́ òdodo síbẹ̀síbẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀yìn ó ṣe lẹ́nu rọmọdán má tó ń gbé lẹ́yìn rọmọdán o ká má darin àwọn èèyàn méjì rú ọ̀nà mímà ká má tó padà síbẹ̀ aṣọ ẹnu wa nínú rọmọdán òsábì àbúyàn àbẹ́bú àṣepè àbáyàjà wọlékítàl gbogbo ẹ̀ láfílẹ̀ nínú rọmọdán ẹ má jà tó padà síbẹ̀ lẹ́yìn rọmọdán bàbá tó padà síbẹ̀ ìtumọ̀ ẹni pé àbẹ̀rù ọlọ́run táàbà tí wàá bẹ̀rù ọlọ́run a jẹ́ pé ààwẹ̀ tá a gbà ń kọ́ sàǹfààní ìyànà zonoba tó sọ bí bùdàmár wàlhálàk wàlmásọ́ìb àwọn ẹ̀ṣẹ̀ tá a fílẹ̀ tá a ṣe mọ́ yìí ẹ̀rì pé alálàáfíà ìmọ̀lẹ̀ wà nù ọkàn wa ẹ̀mí wa balẹ̀ inú wa ń dùn ẹ má jẹ́ àtọ́ padà síbẹ̀ mọ́ àtòrí pé ẹ̀ṣẹ̀ tọ́lọ́mọba ní nǹkan báyìí ẹ má ṣe é ẹ má ṣe é ọlọ́run ọ̀fẹ́ kárí aburú tó wà lẹ́yìn rẹ̀ ni torí pé gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ló ní àjẹbọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ló ní aburú tí ń tẹ̀lé tọ́ba ti ṣẹ̀ báyìí aburú yẹn ó tẹ̀lé ọlọ́kùn ọlọ́run bá aláǹ sọ fún wa ó ní wa ma asabakum min musiba ọlọ́run lọ́pọ̀lọpọ̀ musiba tó bá yín lé ayé táyé yín ò fi lójútu tọ́rọ̀ yín fi dàrú tádùn yín ò fi gbà tẹ́ fi ń ké lọ́sàn tẹ́ ń ké lóru ọlọ́run ní fábímà kásábàtì àìdíkùn àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ kọ́wọ́ bọ̀ ni o àwọn ṣe ọwọ́ yín àwọn ṣe burúkú tẹ́ ṣe àwọn nǹkan tí mo ní kẹ́ ẹ má ṣe tẹ́ ń ṣe lọ́fà wàhálà ọlọ́fà musiba wọ̀yáfo ankathir ọlọ́run ọba ní mùsíbà yẹn náà ní ìyá iṣẹ́ bútẹ̀nsì kí wá sí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ̀sẹ̀ ni mo fi yàjẹ́ yín lérí ẹ̀ mo ti sàmójúkú lérí èyí tó pọ̀ rẹpẹtẹ díẹ̀ ń bẹ̀lẹ̀ ń jìyà rẹ̀ yẹn wọ̀yáfo ankathir ọlọ́run ọba ní mo ti sàmójúkú lérí èyí tó pọ̀ nú àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀dàkùn torí tọ́lọ́run ọba wa àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹ ẹni bá ṣẹ̀ yọ lọ lè jiyàn lọ́dọ̀ ọ̀nà kí wọ́n sọ̀rọ̀ nìkan nílé ayé ń bí gan wàhálà ọmọ àbá alámọ̀tò kò bó lè sọ ẹ̀yọ́ màyá mi bó láti mọ̀ pọ́lọ́ ń gbà wẹ́ wa àwọn afá àwọn nígbà tí ọba tó níbẹ̀rù ọlọ́run tó tún sin ọlọ́run tó tún ṣe dáadáa ju bó sì ń ṣe tẹ́lẹ̀ lọ before Ramadan òun náà làmì pọ́lọ́ ń gbà wẹ́ rẹ̀ ìtumọ̀ ni pé àwẹ̀ ó gbé ọ sí next level ó gbé ọ sí martaba aliya ó gbé ọ sí kùmíì tó dé tẹ́lẹ̀ kì í ṣe pé yóò tún padà sẹ́yìn a máa move forward ni kọ́lọ́mọ́sá sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹjẹ́ Ramadan ẹjẹ́ jẹ́ ẹ sábàbí ìpinnu fún wa lérí àwọn ẹ̀ṣẹ̀ tá a máa ń ṣẹ̀ Ànábì ní asọ́ọ̀mù jọ́nà Ànábì ní ààwẹ̀ ìmọ̀ ń díyàn lọ́wọ́ ni ìmọ̀ ń díwọ̀n yàn lọ́wọ́ ṣẹ́bú abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti dágbére fún before Ramadan ọlọ́mọdé àtúngbé padà lẹ́yìn Ramadan ẹlòmíì lálẹ́ ọjọ́ ìní ọjọ́ ọdún oní ọ̀padà sòtẹ́ oní ọ̀gbẹ̀dẹ̀ sí máa ń pe alẹ́ rẹ̀ padà yọ padà sílé ọtí ẹlòmíì ọ̀padà síbi títí mọ́mọ́kùmù títí ń jẹjẹ kújẹ gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní kọ́ máa dárò fún rẹ̀ ìpè Ramadan oṣù kan tó ń gbà láti ẹ̀sẹ̀ súnmọ́ lọ́hùn wá ẹ̀mí wọn yí padà sí dáadáa òfò ńlá ní kọ́lọ́mùsà Ramadan kí ló miami muwasalatul ibadati allati ta'awwadna 'alayha fi Ramadan àwọn ẹ̀sìn tá à ń fi ń sìn ọlọ́run ọba yẹn nínú Ramadan ọlọ́run fẹ́ ká máa ṣe ní gbogbo ìgbà ọlọ́run wá ní kásàlékún rẹ̀ nínú Ramadan ẹ má wàá já fílẹ̀ lẹ́yìn Ramadan nítorí pé wala tantahi ma'a Ramadan ẹ̀sìn ọ̀parẹ́ o ẹ̀sìn ọ̀parí pẹ̀lú pé Ramadan parí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá kọ́lọ́n bá kẹ́ wọn wọn ní tàràwì kọjá sàárì kọjá àwẹ̀ kọjá wọ́n ní wákàtí márùn-ún kò lọ́bì kan wákàtí márùn-ún kò lọ́bì kan ìtumọ̀ ẹni pé àwọn ìran ọ̀ràn yẹn tá à ń kí ní Ramadan lásìkò bá ṣe ń kí yẹn torí pé àwọn àwẹ̀ bẹ́ẹ̀ náà ni ká máa kì í lẹ́yìn gbàtà àwẹ̀ lọ́tán ẹ má jẹ́ a máa jẹun pọ̀ ẹni bá ń jẹun pọ̀ ọlọ́run ṣe pèlè ọlọ́run bá aláàtí pàbí kan léṣe kalẹ̀ fún nínú iná tí ó wọ̀ ọlọ́run ní fọwọ́ ìlú lè mùsùlùmí ọlọ́run ní ààyè kan bẹ nínú iná wọ́ ìlú wọn pé ààyè náà àwọn akẹ́rùn kan lá síbẹ̀ alladhina hum an salatin sahun àwọn tí wọ́n máa ń jàrún pọ̀ tí wọ́n ìkírun lásìkò tí ò sí ìdíwọ́ kan tó di wọn lọ́wọ́ tẹ̀sìn faramọ́ ẹ̀yọ́ mayami ọlọ́ni wa abudu rabbaka wọ́n máa sin ọlọ́run ọba rẹ ni o hatta ya'tiyakal yaqin títí tí ikú ò fi dé wa bọ̀ ikú ní gbà bá dà lọ́wọ́ yàn kì í ṣe pé àwẹ̀ tán àwa fi bá dà lẹ̀ a máa ṣe nínú Ramadan a máa ṣe lẹ́yìn Ramadan Ramadan gan wa tírè ní wa ọwọ́ akọ wa bó láti màrún kìí bóò láṣe màwẹ́ gbà bóò láṣe mọ sàrà ṣe bóò láṣe mọ kìyàmù lè lè ṣe ẹ rí i pé inú Ramadan à ń lọ́pọ̀lọpọ̀ à ń ka rẹpẹtẹ gbogbo àwọn iṣẹ́ yìí àgbọ̀dọ̀ fiile lẹ́yìn Ramadan èèyàn miami ibada tawhid ìmọ́lọ́lọ́kan ìgbọ́lọ́lọ́kan ìsinlọ́lọ́kan tí ẹnì kọ̀ọ̀kan wa tá a mójútó nínú Ramadan yẹn àgbọ̀dọ̀ lẹ́yìn Ramadan o ìwọ́sọ̀ lọ́dọ̀ Ọlọ́run nìkan ìwọ́ àánú ìwárà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run nìkan ilé ni wọ́n ń pè ní tawhid ní wọ́n ń pè ní la ilaha illallah kọ́lọ́hún wọlé àánú ẹ̀ kọ́lọ́hún kọ́mọ̀jà tún padà sẹ́yìn mọ́ gbogbo ìran ẹbọ tá a ti ń ṣe kó tó di pé àwẹ̀ dé kọ́lọ́mọ̀jà tún tara bọ̀ torí tó bá tún tara bẹ̀ bọ́ lẹ́yìn ìgbà tí ọgbà àwẹ̀ tán àwẹ̀ tó gbà lọ́dún ni àtẹ̀yẹ tó gbà lọ́dún tó lọ àtẹ̀yẹ tó gbà ládìgbà tó ti bàlágà àti gbogbo ọ̀run rẹ tó ti kí àti gbogbo ájì lọ àti gbogbo àwọn sẹ́ẹ̀rì tó ṣe pátá tó bá ti padà síbi ẹ̀bọ lẹ́yìn Ramadan gbogbo tó ti sùn síwájú nínú sẹ́ẹ̀rì ó ti ba gbogbo ẹ̀ jẹ́ o ọlọ́run bá ní ìlànà aṣọ́rakìtà ọlọ́run bá ní má ṣẹbọ tó bá ṣẹbọ láyà àbàtọ́nà àmàlùkà gbogbo sẹ́ẹ̀rì rẹ tó ti ṣe sínú fáìlì rẹ gbogbo sì bàjẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́run má ti ṣẹ̀wọ́ bàjẹ́ o ẹ ẹ má jẹ́ a máa sin gẹ̀lẹ́dẹ́ ẹ má jẹ́ a máa sin àgẹ̀mà ọba tó dá ayé ọ̀kan náà ni òun náà ni ká máa sin ọba tó dá wa nígbà tí ń dá wa yẹn tí gbogbo àwọn òòsà yóò ràn án lọ́wọ́ nígbà tí ń dá wa tó jẹ́ pé tó bá fẹ́ pa wá gan gbogbo àwọn òòsà yóò lè ní ká máa bẹ láyé wọn ò lágbára tó lè fi ràn wá lọ́wọ́ tàbí ní jáde láyé wọn ò lè fún wa lọ́wọ́ wọn ò lè gbé wa ga wọn ò lè ràn wá ṣe wọn ò lè sọ wa Allah nìkan náà lọ́ba tí sọ̀yàn Allah nìkan náà lọ́ba tí pààyàn Allah nìkan náà lọ́ba tí ní kéèyàn máa bẹ ọlọ́run nìkan náà ni ọba tá a fẹ́ yìí tì ẹ̀yọ́ máa yá mi tó bá ṣe bọ́ gbogbo sẹ́yẹ̀ rẹ̀ ti bàjẹ́ o kìí ṣe Ramadan ọdún ní nìkan gbogbo Ramadan tó ti lọ pátá àti sẹ́yẹ̀ rẹ̀ ti bàjẹ́ gbẹ̀rẹ̀ lásán yóò sì pa gbogbo Ramadan rẹ̀ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi ẹ̀ẹ́dàkùn ẹ̀ẹ́dà mẹ́ntẹ́ ní tàwíìdì torí ńgbà tọ́lọ̀ ní agbáwẹ̀ kó ti bàárẹ̀ kò mú sí àmù nígbà wá gbà rẹ̀ tán ọkọ̀ dáko tó wá wà nínú àwọn aláìgbàgbọ́ kò ní dáko ju ìmánì nù tó bá ti ju ìmánì nù tó ju tàwọn yìí nù àti pé gbogbo ibi tó fi panú àìsàn tó ṣe gbogbo sàrà tó ṣe ìsinú tó fáwọn èèyàn gbogbo wàhálà tó ṣe ó ti bọ́ mi lọ ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ èèyàn miami ìbádàtú sọlá ìrún àkíkú ni ó wà ọ̀ṣọ́ ni ibi sọlá ẹ̀yìn anábẹ́ isa ni ọlọ́mọ bá ọ̀ṣà máa dún mọ́tò háyà lópin ìgbà tí n bá ń bẹ̀ láyé tẹ́mi sì ń bẹ̀ lọ́rùn mi àdẹ́pẹ́ àkíkún nírun àyọkùn zaka àṣekùn sadaka àmọ́ sí sàrà àmọ́ sí sàrà à ẹni tí máa ń sí sàrà ẹni rẹ ni ẹni tí máa ń tọrẹ ẹni rẹ ni àsadaka ẹ̀rí sàrà àtàwí òun náà nípa àǹfààwọn èèyàn ló ń jẹ sàrà àtàwí òun náà ní pé àǹfààwọn ní sàárì àǹfààwọn ní sinú àwọn ará ìṣẹ̀wàṣẹ̀ mọ́ èèyàn tá a bá parí Ramadan ẹ má jẹ́ àdá sàrà dùn o sàrà ẹ̀yàn miami orí pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ ẹ̀yàn olówó wa ẹ dákun ẹ má jẹ́ àwọn tálíkà ọmọ sọ́fà lẹ́yìn Ramadan pípa yín bá ṣe má ẹ má ra oúnjẹ ẹ má fáwọn èèyàn lówó ẹ má fáwọn èèyàn níṣẹ́ ẹ má ṣe dáadáa sáwọn èèyàn látara owó tọ́lọ̀ fún yín ọlọ́run ni wà á ń tasọ̀ dákù ọlọ́run bá ní tẹ́ bá lè máa ṣe sàrà ni wà á ń tasọ̀ dákù ọlọ́run bá ní tẹ́ bá pọ̀ ní sàrà khairun lakum á orí pọ̀ ń bi sàrà fún yín ẹ̀bìtìbìtì orí wa ń bẹ nǹkan tó ń ta àlàmú àtẹ̀bámọ̀ ah, ah, ni sàárà ni ọba pọ̀ nínú sẹ́tẹ̀ǹsì sàárà ìmọ̀ sínú fún yàn ni sàárà ọlọ́run máa fi ń da burú padà fún yàn ànábì ní sọ̀nà àìwòlè màrúfì gbogbo ẹni tí máa ń ṣe sàárà tẹ̀kàn ìmọ̀ sọ̀rọ̀ àṣù gbogbo àjálù àrélù wàhálà èdè èpè àksidẹ́ǹtì fitna ìdààmú àkóbá tí máa ń bọ̀ wá bá ọlọ́run fi sàárà yóò fi gbá kú sàrà ìmọ̀ ah, jẹ́ kówó yẹn pọ̀ sí ni ọlọ́run ọba ni wọ́n máa ń yọ kọ́ṣọ́ ànáfẹ́ ọlọ́run ọba ni gbogbo ẹni tọ́ba yìí lè darí ẹ̀mí rẹ̀ kó níbi àwọn fáwọlá ìkan humul muflihun àwọn ni wọ́n rere ayé yìí jẹ wọ́n jèrè láyé wọ́n jèrè lọ́run business tó da jù tó pé jù tó ní profit jù láyé òun náà ni kéèyàn máa ṣe sàrà ọmọ ìyá wọ́n torí pé àwẹ̀ tán kọ́ máa lé àwọn alubára àwọn tán wà lọ́wọ́ kọ́ sọ fún wọn pé àwẹ̀ títàn ká máa lọ wọ́n sì bẹ́ẹ̀ bó o ṣe ń wá orí nínú Ramadan lọ ń wá orí lẹ́yìn Ramadan owó náà máa pọ̀ sí arísìkí náà máa pọ̀ sí ọmọ àǹfààkùtọ̀ mi ṣe ọlọ́run bá ní gbogbo tẹ bá ná tẹ ná fáwọn èèyàn tẹ ná sójú ọ̀nà ọlọ́run ọwọ́ yẹ kọ̀ léfò ọlọ́run lóun ó fún yín ládàá padà wọ́n da ìtọ́ da padà tó tún pọ̀ ju ìtẹ̀ náà lọ gbogbo àwọn tọ́lọ́ wa padà sẹ́yìn àwọn tálíkà náà káwa náà máa ṣe sàárà àbí pàwọ́ bá ibi sọ̀dáàtì anábẹ̀yẹsà ni ọlọ́run sàṣọ́lẹ̀ fún mi kí n máa kírun wọ́n zakati kí n sì máa ṣe sàárà kí n máa yọ zaka kí n máa ti sàárà máa dùn mọ́tò háyà lópin ìgbà tí ẹ̀mí bá ń bẹ lọ́rùn mi ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa mata ba'da Ramadan baqiya ba'da Ramadan sawmu shitti Shawwal kí lọ́kàn lẹ́yìn Ramadan ìtọ́kàn lẹ́yìn Ramadan náà nìkan máa gbàwẹ̀ súnà kọ́mọ̀ jẹ́ pé ó di ọdún tí mọ̀ ká tó tún gbàwẹ̀ mi tí Ramadan náà mi bá tún dé ẹ má jà jẹ́ aláwẹ̀ ọdún ẹ̀jẹ̀ máa gbàwẹ̀ súnà ẹ̀jẹ̀ máa gbàwẹ̀ Monday ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwẹ̀ da púpọ̀ àwẹ̀ dáa púpọ̀ àwẹ̀ máa ń sọ̀yàn di wòlé ọlọ àwẹ̀ ì máa ń sọ̀yàn di alálàáfíà àwẹ̀ ì máa ń jẹ́ kẹ́mi yàn ọmọ àwẹ̀ ì máa ń jẹ́ kádùn àyàn tètè gbà àwẹ̀ dáa púpọ̀ ọlọ́run bá ní wa antasumu khairun lakum ọlọ́run tẹ́ bá lè máa gbàwẹ̀ ẹ̀ bá rí orí mbẹ́ o ẹ̀ bá mà ní wa antasumu ọlọ́run kẹ́ lè máa gbàwẹ̀ kẹ́ máa gbàwẹ̀ khairun lakum orí máa bẹ́ẹ̀ tẹ̀bá mà tẹ̀bá mòrè tó wà ń bẹ̀ ẹ̀bá pọ̀ láláwẹ̀ tí ramadan bá ti wá lọ ramadan lọ́lọ́ àwẹ̀ ọ̀ràn yẹn ó kó àwẹ̀ sunna èyí tá àkọ́kọ́ gbà lẹ́yìn ramadan òun náà ni sítú shawwal òun náà ni àwẹ̀ mẹ́fà nínú oṣù shawwal oṣù tí ọkàn lẹ́yìn ramadan oṣù náà láti wà ń bẹ̀ òní ni ọjọ́ àkọ́kọ́ nínú shawwal ọjọ́ ọdún ṣe rí oṣù yẹn yọ̀dà ká gba àwẹ̀ mẹ́fà ń bẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam anabi ni man soma ramadan anabi ni tó bá gbààwẹ̀ ramadan thumma atba'ahu sittan min shawwal ó tún wá fi àwẹ̀ mẹ́fà lé nínú oṣù shawwal ó tún gbààwẹ̀ mẹ́fà kún ramadan nínú oṣù shawwal kana kasiyami dahr ó dà gẹ́gẹ́ bí ìgbà tó fi ọdún kan tó fi gbààwẹ̀ ó gbààwẹ̀ ọjọ́ mẹ́fà má ramadan wọ́n fún ọ ní ládàá ramadan wọ́n tún wá fún ọ ní ládàá fi ọdún kan gbààwẹ̀ ẹ̀dá kun ẹ̀mọ̀jẹ̀ ọ̀bọ àlègbàlera wọn a sì lè gbà á lẹ́ẹ̀kọ̀ọ̀kan a sì lè gbà á lọ́tọ̀ọ̀tọ̀ kásàdì pé ó pé mẹ́fà kó sùn sàwálẹ̀ ó tó tán ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa máa tà bá tó Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ìtókù lẹ́yìn Ramadan òun náà ni ká máa dìde lóru a òkè tàràwì òkè tàhájúdì òkè kìyàmù lẹ́yìn kìyàmù Ramadan ọwọ́n kí ìrun lóru òwò àwọn àjò ọlọ́run ọlọ́run gbé ọ̀nà ró lóru òun fèrè kalẹ̀ fọ́lọ́run lóru lásìkò tí gbogbo àwọn èèyàn ti sùn à èyí sì yàn ti lọ́dọ̀ ọlọ́ mọ́tà bá Ramadan ìtókù lẹ́yìn Ramadan kìyàmù lẹ́yìn ló tún kù ká má sọlẹ̀ ká má sọ̀rọ̀ ojú ká má sun oorun àsùnjù ká má gbìyànjú ká má nàró lóru ó lè má tó tàsìkò Ramadan àmọ́ kárí pé àpá kìyàmù lẹ́yìn àpá àti lẹ́yìn Ramadan ìbàjẹ́ àkàmọ́kànlá ìbàjẹ́ àkàmẹ́tàlá lọ́ba lágbára ìbá sì jù sọ̀látò lẹ́yìn másìnà másìnà ẹ̀yìn ànábì nírun òru méjì méjì lọ́mọ kí ìyẹ̀tọ́ lọ́mọ ni ò lè kí ọ wà fi wítìrì ọ fi parí ẹ̀ ẹ̀yìn ọmọ ayá mi ìmàdìdì lóru tí Ramadan tó wá kọ́ wa yẹn ọ wá fún wa lágbára ni o ọ wá fún wa ní agbára téèyàn fi gbélé ayé lẹ́yìn náà ọ wá sọ wá di wòlíì téèyàn fi jọ̀rẹ̀ ọlọ́run ẹni tó bá jẹ́ alágbára ayé tó fẹ̀yìntì ọlọ́run ẹ̀rì pé ń dìde lóru ọlọ́run ròyìn àwọn wòlíì rẹ̀ ọlọ́run bá ní walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ọlọ́run bá ní gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀rì tí wọ́n máa fèrè kalẹ̀ tí wọ́n máa nàró tí wọ́n máa fèrè kalẹ̀ tí wọ́n máa ròkú tí wọ́n máa fèrè kalẹ̀ lóru ọlọ́run láwọn ẹni rẹ̀ àwọn wòlíì ọlọ́run kò wá ní da kókó láàrin àwọn wòlíì lẹ́yìn Ramadan ìbáàjẹ́ wákàtí kan ìbáàjẹ́ ọgbọ̀n ṣẹ́jú ìbáàjẹ́ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìbáàjẹ́ ṣẹ́jú mẹ́wàá kódà ìbáàjẹ́ ṣẹ́jú márùn kó rí pé ní gbogbo ìgbẹ̀yìn òru kó máa kí ọlọ́run kó máa dúpẹ́ fọlọ́run kọ́ ọmọ wá foríjì ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ táyé rẹ fi ń dàrú yẹn gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí wàhálà fi ń bọ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tádọ́ àlọ́ òfin gbà má tọ́lọ́run fi tẹ́tí sí ọmọ ẹ̀ṣẹ̀ ni o ọlọ́run láwọn ẹni rí wọ́bìlẹ̀ àṣàhárì lásìkò sàárì hum yastaghfirun wọn máa tọrọ foríjì Ramadan bá ti wá lọ Ramadan ò mú ìdìde lóru lọ o lásìkò sàárì wọn náà máa jíire bẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọmọ náà astaghfirullah wà á tóbu ilé ọlọ́run láwọn ẹni rẹ ẹ bá wọn lásìkò sáré tí wọ́n máa wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́mọ́sá fi aṣọ́nà àwọn ẹni rẹ máa dà bá dà Ramadan kí ló dúkù lẹ́yìn Ramadan ẹ̀yàn màyá mi bákìyà ti tilawatul Qur'an tilawatu kalamillah sifati min sifati rahman nínú Ramadan à ń ka Qur'an rẹ pẹ̀tẹ́ àyìnbáyé ládàá tó ti pọ̀ fún wa tá a ti fi dájọ́ sọ́dọ̀ ọlọ́run tó jẹ́ pé a padà lè ba wájú ọlọ́run kùránì yẹn ò gbọ́dọ̀ fi kùránì lẹ̀ láti má máa kà wọ́tọ̀ bá ń mọ̀ ká lọ lè wá bó ṣe mọ̀ ká wọ́tọ̀ bá ń ka jakujaku lè wá bó ṣe mọ̀ dáadáa èyí ò wà nílé ayé kọ́ mọ̀ kàlù kùránì lójúmọ́ kì í Ramadan nìkan la mọ̀ ká kùránì kùránì kíkà èyí ò gbọ́dọ̀ mọ̀ mọ̀ ká lójúmọ́ arafi kan ládàá mẹ́wàá ni wọ́n fún yà bisimilahi rahman rahim ẹ arafi ninety lọ́wọ́ ń bẹ ọyẹ one hundred ninety rewards ló ti gbà yín tọ́ba ní bisimilahi rahman rahim ọlọ́run ló yàn àwọn tó ń ka kùránì lọ́nà àwọn tí wọ́n náwó wọn sójú ọ̀nà ọlọ́run tí wọ́n ń kírun tí wọ́n tí wọ́n ń ka Quran ọlọ́run bá ní owó tí wọ́n ń sèyẹ wọn ní sọ́ọ̀tì ń bẹ̀ ọlọ́run ní innal ladhina yatluna kitaballah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń ṣe tìláwà Quran tí wọ́n máa ń kalu Quran láàárọ̀ wọ́n ka lọ́sàn wọ́n ka lálẹ́ àbí wọ́n ka lóru wọn sá lè má ka Quran lójoojúmọ́ yatluna kitaballah wọn ò lè má ka Quran tírà ọlọ́run wa aqamu salah àmọ́ adásùkò wọ́n tún lọ lè gẹrun wà á ń fa kùmí màdùn sàkànáhùn sirra wà aláníyá wọ́n tún wá ń náwó wọn ní kọ̀rọ̀ wọ́n sì ń náwó wọn ní gbangba ọlọ́wọ́n bá owó tí wọ́n ń ṣe yẹn wọ́n ní sọ́ọ̀tì mẹ́ ànígbàgbà kàárà fi kàn tí wọ́n fọ́n ní ládàá ọmọ pé owó tó ń ṣe yẹn èrè tabuwa lọ́wọ́ mẹ́ ọba gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹnìjọ́ tí owó rẹ àti ilé rẹ àti mọ́tò rẹ sàtífíkẹ́tì rẹ gbajúmọ̀ rẹ tí ò ní wúlò máa ẹ̀yàn miami ẹ̀ má jẹ́ àfi kùránì lẹ́ o àwọn afáwà ọ̀nà tó bá jí láàárọ̀ tí ó sì ti láwà kùránì ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ẹja tí wọ́n mú kò nínú omi tí wọ́n jù sínú iyanrìn tí wọ́n jù sírí yẹ̀pẹ̀ ẹ rí i pé kò ní balance kò ní lálàáfíà ẹni tí ó ti ka kùránì lójúmọ́ ìsẹ̀mí rẹ̀ ò lè lálàáfíà ẹ má jẹ́ àfi tìláwà kùránì ojú owó mẹ́ta ojú owó Ramadan. máa ń Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ìtòkù lẹ́yìn Ramadan òun náà ni al-ihsanu ila an-nas ìmá ṣe dáadáa sáwọn èèyàn nínú Ramadan ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn òwò ẹni rí abẹ́ni rí à ń ṣe dáadáa sáwọn ìyá wa àti bàbá wa àfọwọ́n ní rice àfọwọ́n sẹ̀mú àfọwọ́n ní milk provisions àfọwọ́n sẹ́sẹ̀ wọn àdínwọ́n láàkì àdínwọ́n dààmú nínú Ramadan lẹ́yìn Ramadan ẹ má jẹ́ àfọwọ́n òbí wa lẹ́wọ̀n ọlọ́ni wa qada rabbuka Allah ta'abudu illa iya ọlọ́run bá ní àti ṣe ní ọ̀ràn àyàn fún yín ní dandan ẹ má sin nǹkan mi o òkè ìbàdàn agẹ́mà ẹ má sin o èmi mọ́dá yín èké sáwọn o ọlọ́ni ẹ má sin tí mọ́dá èmi ọba adédani kẹsì ọlọ́ni wábìlẹ̀ wà lídé ní ẹ̀sánà ọlọ́ni dandan ní kẹsì dára sáwọn àyà yín àti bàbá yín gbogbo wa náà là ń tọ́jú àwọn òbí wa nínú Ramadan ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ àfi ìtọ́jú òbí ilẹ̀ lẹ́yìn Ramadan anábìwá ẹ̀yìn sáà ó ní wọ́n bá rúdà mi wá nídà tí ó ní ọlọ́wọ́n bá là á ó ṣe mí lẹ́ni tí màá ṣe dáadáa sí ìyá tèmi wọ́n lámú yẹn jẹ́ àlè ní jabbaran shaqiyya torí ẹ̀ ní èsì ní dọmọkọ́mọ torí ẹ̀ ní èsì ní di olórí burúkú olórí burúkú ni máa ń jẹ̀yà rẹ̀ yà olórí burúkú ni máa ń fi ìyá jẹ̀yà ẹ̀ ẹni bá ń pa ayé lẹ́kún àdúrà rò nígbà bí n bá ń da ayé láàmú tó ń da bàbá ẹ̀ láàmú tó ń fi ìyá jẹ wọn ọ̀rọ̀ rẹ̀ onílójútùú ọlọ́run ló dá wa lóòótọ́ àmọ́ àwọn òbí àwọn ni wọ́n ti ṣe wàhálà lè rí wa ọlọ́run ọba ni imma yablughanna indaka al-kibar ọlọ́wọ́n bá náà òbí tí wọ́n bá dàgbà sí lọ́wọ́ ahaduhuma aw kilahuma bóyá ọ̀kan náà ni àbáwọn méjèèjì fala taqul lahuma uff ẹ má ṣe nǹkan kékeré tí ó bà wọn nú jẹ́ wala tanharhuma ẹ má jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tútù kọ́dà bẹ́ẹ̀ bá pé wọ́n sáké ìsìlérí ẹ̀sìn ọ̀nà lẹ́yìn Ramadan ẹ má jẹ́ ọjà ó fi nǹkan àwẹ̀ ránṣẹ́ sáǹtì rẹ̀ àbúrò rẹ̀ náà òun náà fi nǹkan àwẹ̀ ránṣẹ́ sí ọ tàtàbà dàlú náà àdáyà ẹ̀wọ̀n búra yín ní nǹkan ẹ̀yin tẹ̀ jẹ́bi ẹ̀yin fi nǹkan ránṣẹ́ síra yín ẹgbà àwẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú dùnú ọlọ́run ní kí àbúrò ọyẹ kọ́ sáǹfààní lára ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sáǹfààní lára àbúrò gbogbo ẹbí àwọn sì dáadáa síra wa ọlọ́run wọ̀ tẹ́kùlọ́hà ọlọ́run ẹ bẹ̀rù Allah alladhi tasa'aluna bihi wal arham ọba tẹ́ ma fi ń bẹ̀rẹ̀ ayín wọlé arham lẹ́yìn náà ẹ bẹ̀rẹ̀ okùn ẹbí ẹ má jẹ okùn ẹbí ọjà ẹni tí ó sì dáadáa sí ọ nínú Ramadan ọ ma ṣe dáadáa sí ẹni tí ó sì dáadáa ọ ma ṣe dáadáa sí ilé ìní pé èèyàn ń sokùn ẹbí papọ̀ láyé ìdíkùlé jannata qati rahim anábìlẹ̀ ni tí máa ń jákun ẹbí òní wàlì janna o yọ má sì ṣe wá lẹ́ni tí ó máa jákun ẹbí kọlọmọjà tọ́náwó kàtó wà lìjánná ẹ ṣe dáadáa sáwọn ọmọ ya islam innamal mu'minuna ikhwa innamal mu'minuna ikhwa gbogbo àwọn ọmọ ya là ń ṣe dáadáa ṣe ra wa à ń búra wa ní nǹkan ní ramadan à ń ṣe dáadáa pẹ̀lú ara wa à ń ṣe dáadáa sáwọn ọmọ ya wa nínú ẹ̀sìn à ń gbà pé ọmọ ya ni wa nínú ẹ̀sìn àjọ ń sinú papọ̀ àjọ ń jẹ sàárì papọ̀ àjọ ń ṣe kìyàmù lélẹ̀ papọ̀ àjọ ń kíta aráwẹ̀ papọ̀ àjọ ń sinú papọ̀ àjọ ń ṣe dáadáa dáadáa náà ẹ má jẹ́ ọ̀tán Ramadan wa kọ́ wa ipe bá a ṣe fẹsẹ̀ kọ́ra wọn ní sáfù yẹn tí gbogbo ẹ̀ tó tó lọ tá a fi ń jẹ́ ọmọ yẹ́sìn ní mọ́ṣáláṣí lẹ́yìn náà ká di ọmọ yẹ́sìn níta ká ṣe dáadáa pẹ̀lú ara wa ká ran ara wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń kẹ́ wọ́n gbé sàkà jáde wọ́n pín sàkà fáwọn èèyàn wọ́n sì dáadáa sí wọn. ẹ̀yọ́ màá yá mi nínú àwọn dáadáa tá a máa ṣe lẹ́yìn Ramadan òun náà ni àtọ̀dọ́rọ̀ ìlànà kápọ̀ láládùá ká máa ṣàdùá gbogbo àtàbà sínú ìlà máa ń ṣàdúà àtẹ̀wá máa ṣàdúà nígbà tá a bá ṣinú tán gbàrà àtẹ̀wá máa ṣàdúà lẹ́yìn ìgbà tí wọ́n bá pinnu tán àtẹ̀wọ́ àmà sàdúrà kan tó ti kọ́ wọn gbogbo àlà ń sàdúrà lẹ́yìn asàdù níjọ jimá torí pa wà ní Ramadan gbogbo àlà ń sàdúrà lóru àsàdúrà kan tó jẹun bàbá jẹ sàdúrà tó sàdúrà àsàdúrà tàbá kírun tán ẹ̀yọ́ máa yá mi àdúrà náà lálágbára àdúrà náà ní agbára wa wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ máa pè mí ẹ máa pè mí ní dàáyín lóhùn òjìbù dá àwọn tàdá ayé dáadáa àní ọlọ́run ni mo súnmọ́ yín ẹ̀yẹ́ pè mí ní dàáyín lóhùn ọlọ́run sá dẹ́ni kọ̀ọ̀kan wọn lóhùn ẹ̀dá bọ̀dá ládùúà mọ́làmù yẹsẹ̀ alìláà yàgò dọ́bọ̀ àlè anábì ni gbogbo ẹni tí yóò máa ṣàdúà àpẹẹrẹ pọ́lọ́wọ́n bá aláǹbẹ̀nu sí ni la fi rọ́pò ogun la fi rọ́pò àjò àdúà yẹn la fi ọmọ àyà gbogbo nǹkan tí ọba mú ní agbára tó ń lò ipe yóò máa ràn ọ́ lọ́wọ́ lórí ìsẹ̀mí rẹ̀ nǹkan tó ń wá lọ́dọ̀ rẹ̀ yẹn ọ̀dọ̀ ọlọ́run ló yẹ kó wá lọ ọ̀lẹ́ni àtiwọ́ àtòhún da'ufa at-talib wal-matlub ọlọ́run ní àwọn tẹ̀ ń wá gbára lọ́dọ̀ wọn tí èsì mi ọlọ́run àti ẹ̀yin tẹ̀ ń wá gbára lọ́sọ́dọ̀ wọn ọlọ́run ní ọ̀lẹ́ni gbogbo yín èmi ni ọlọ́run ọba alágbára èmi nìkan lálágbára Allah ni alágbára o tabaraka alladhi biyadihi al-mulk gbogbo nǹkan wa ọlọ́run ní ń bẹ lọ́wọ́ òun nìkan wa huwa ala kulli shay'in qadir òun sì lágbára láti ṣe fún yín ọmọ ya ọmọ ya ọmọ ya mi mo tún pè é lẹ́ẹ̀kan sí i gbogbo tó bá jẹ́ oògùn agbára tó wà nulẹ̀ tó fi rọ́pò àdúrà wọ́n ṣe ìdánù sórí àdúrà bíi díà tó sì ń ṣe yẹn gbogbo àwọn àdúrà tí yóò lẹ́sẹ̀ lẹ̀ okò àdìjànú yẹn dàún náà nù wọ́n padà sínú Al-Qur'an padà sínú hadisi àwọn orúkọ tó dáa ó wà ń bẹ́ẹ̀ ربنا هب لنا من أزواجنا وذرياتنا كرة أعين وجعلنا للمتقين إماما ما ولد أوام ريونيا ولو سوانا لبر ولوم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ولو سدادا فملاي سدادا فملانو ما جنوناو الجنة نجنو أدوان يا جماعة ربنا أفرغ علينا صبرا ولو فمن السرور وثبت أقدامنا ولو فمن سرور فسوامله لما جسي ويكون توحيد ما جسي ويكون نسي wansurna ala alqawmil kafirin làwa lọ́wọ́ àwọn kèfèrí gbé wa lókè àwọn kèfèrí àwọn ẹni bú nínú àwọn àlìjànú àtàwọn ẹni bí àwọn ìyá ọmọ kafalaki ọmọ kanáṣẹ́ ọmọ kakùsíyù eléyìí ni àdúrà tá a máa ń ṣe lẹ́yìn ramadan ẹ mọ́tún wá gbára mi ìmọ̀ lẹ́yìn agbára ọlọ́run mọ́tà bá da ramadan kí ló kù lẹ́yìn ramadan ìdókù lẹ́yìn ramadan náà ni pé al-halaqatul ilmiyya kí gbogbo wa ká padà sílé kéwù nítorí pé inú ramadan yìí tá a gbà tán yìí 2023, àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàbọ̀ọ́kéwú ọ̀hàn sí wa àwọn aláàbọ̀ọ́kéwú àwọn tán gbà lùkùránì gbọ́ tán làwọn gbàdísì wọ́n gbà lùkùránì gbọ́ wọ́n làwọn gbà súnà ọlọ́run bá ní ọmọ yọ̀tẹ́ ìrọ̀súlà ọlọ́run ẹni tí wọ́n ti ń tẹ̀lé súnà fàkọ́dẹ̀ àtọ́ Allah Allah gan ní ń tẹ̀lé yẹn e. wọ́n bá ti ń tẹ̀lé ànábì ọlọ́run gan ló ẹ máa ṣe wọ́n máa nàá kó àná fáńtàhù gbogbo tó bá ti ní ẹ̀kọ́ mbẹ́ ẹ̀kọ́ mbẹ́ ẹ̀rọ mayami sunnatu yẹn islam sunna nabi hadisi o gangan náà ń pè ní islam wal islam wa sunna islam gangan náà wọ́n ń pè ní sunna islam wa tán ṣe yìí wọ́n pè sí méjì ìdajì ń bẹ quran ìdajì yòókù ó náà ní sunna hadisi tọ́ọ̀ bá ti lè gba sunna má quran ni kèfèrí ni ọ lábẹ́ ẹ̀sìn wa tó bá ti nukura nìkan ni wọ́n fẹ́ gbàgbọ́ lábẹ́ ẹ̀sìn wa ọmọ jẹ́ kèfèrí torí ọlọ́run ọba aláàní ká gbàdí ẹ̀sìn wa anzalna ilayka dhikra ọlọ́run náà sọ Kùránì kalẹ̀ fún rẹ̀ Muhammad litubayyina linnas kọ́ ọmọ ṣàlàyé Kùránì náà fún wa ma nuzila ilayhim níta sọ kalẹ̀ fún wa àlàyé Kùránì náà sunna ìlàdí ẹ̀sìn nínú Ramadan yìí làwárí pé à ń bùkátà sí ọ̀pọ̀lọpọ̀ wa ká padà sílé kéwú kọ́dà ìlú mi ti láàfáà ó jẹ́ òye wa pé ààbọ̀ ọmọ nígbè káàkiri nínú Ramadan ilé ìlà ń gbọ́ pé ẹnìkan ní kò sí kàfàrà kò sí ìtanràn fún ẹni tó bá báyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ lásìpọ̀ lọ́sàn-án Ramadan ẹ̀yọ́ miami àyùmọ̀kan ńlá ni àníkélódé ọlọ́run ò inú kura ẹnà kó máa tọ̀npa nínú sóra la ka láka méjì láyìlá láka méjì lásùbà nínú sóra la ka láka mẹ́rin ní asiri àti ìṣá àti zohori nínú sóra òlọ́wà láka mẹ́ta mọ́gírìbì nínú sóra òlọ́wà ọlọ́run fi sínú àdéhìsì ọlọ́run bá aláàánú kálẹ̀ kí jimá nígbà wá dé jimá àwa rí iye lákàtà kì nínú àlùkòrá àbígbà tá a wá lọ́nà àdéhìsì ìbẹ̀rẹ̀ rí pé láka méjì ni ọlọ́run ní ká máa kì ọlọ́run ní ń darí àlùkòrá ní ń darí súnà lànàbì fi máa ń sọ pé láàánú lọ́hùn ákìlẹ̀ rìbá ànàbì ní ọlọ́run ọba ó ń ṣèpèlè ní ń rìbá bọ́lọ́run ọba ṣèpèlè kò ní sọ bẹ́ẹ̀ láàánà lọ́hùn ọ̀sọ́bà àbá ànábì lẹ́ni tí máa bú bàbá rẹ̀ ànábì lọ́lọ́run ṣe pèlè ànábì sallallahu alaihi wasallam tí máa ti sọ pé ọlọ́run ó ń ṣe nǹkan báyìí ni ọlọ́run bá aláà lọ sọ fún adé pé àtàlùkùránì àtàdísí ọlọ́run ní sọ̀rọ̀ kalẹ̀ fún wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ mayami ọlọ́run ní àtàwáf ẹ̀mí ìlú láwàá àtàwáf kò sínú Kùránì nínú àdísì lọ́wọ́ ẹ̀yọ́ mayami àdísì ò sí yọ kó nu Islam Islam ò sí yọ kó nu àdísì àwọn aláìmọ̀kan tí wọn ò kéwòyànjú yìí ni wọ́n wá ń sọ pé ẹni tó bá bá yàwó rẹ̀ lásìpọ̀ nínú ọ̀sán Ramadan kò ní san kàfàrà nítorí pé kò sínú alukoran àwọn abèrè pé ọmọ ah, mọ̀ pé ìtọ́wà nu koran láwọn ti sẹ́sì lẹ́yìn náà tá a bá rí nu koran tá ti rí nu àdíyèsí ó ti dọ̀rọ̀ yẹn ká torí ọlọ́run bá ní ká anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ mayami àwọn tíra tí àwọn àlùfáà fẹ́ni kò lé lérí ipọ́lá láàfíà jù nínú àwọn tíra tó kó àdíyèsí sínú ó náà ní sọ̀híhù al-Bukhari sọ̀híhù Muslim ọwọ́ wa nínú al-Bukhari ọlọ́mọba kí afáwà àgbà ó ní afáwà Abu Hurairah ọlọ́mọba yọ́nú sí wọn wọ́n gba àdísì yìí wá wọ́n ní baynama nahnu julusun inda nabiyyi sallallahu alaihi wasallam àwọn jòkó lọ́dọ̀ ànábì ń jọkàn idh ja'ahu rajulun arákùnrin kan wá bá ànábì faqala ó wá pé ya Rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run halaktu mo kọ́lá waqa'tu ala mura'ati wa ana sa'im ó ní mo súnmọ́ ìyàwó mi lọ́sàn-án Ramadan lọ́sàn-án Ramadan mo sì súnmọ́ ìyàwó mi ó ti máa pa burú ńlá lòun ṣe torí pé alẹ́ ni wọ́n ní ká máa súnmọ́ ìyàwó ó wá ní lọ́sàn-án lòun súnmọ́ ara ah, lọ́sàn-án Ramadan faqala rasulullah sallallahu alayhi wa sallam anabi wa sọ fún pé hali tẹ́jú raqabatan tu'tiquha anabi ní ìjẹ́ olè ẹrú kan tó bọ̀kùn lọ́rùn ẹ̀ kọ́lá lẹ́à kọ́lẹ̀ fa alítẹ̀sítẹ̀tì wa ntẹ̀sùn ma ṣàárẹ̀ ni mutatabi'in sọ lágbára láti gbà àwọn oṣù méjì dira wọn kọ́lẹ̀ láà ó ní àlàáfíà wọn gbé wọn lágbára kọ́lẹ̀ hali tẹ́jìdú ta'ama sitina miskina ǹjẹ́ ó ní agbára láti fún àwọn sixty lóúnjẹ àwọn tálíkà sixty ǹjẹ́ ó lágbára láti fún àwọn tálíkà sixty lóúnjẹ kọ́lẹ̀ láà ọlọ́run lówó lọ́wọ́ kò ságbára lọ́wọ́ wọn kọ́lẹ̀ famakata nabi sallallahu alaihi wasallam àbúrò rà ní anabi wa dákẹ́ anabi mu sọ̀rọ̀ lọ pẹ̀lú àwọn sahaba ọ̀bẹ́ iná máa nánú aládàálì ó láwọn wà lérí bẹ́ẹ̀ arákùnrin yìí jòkólẹ̀ tí ń kábàámà ó ti ànàbí yó sallallahu alaihi wasallam bí arọ́kì fi ìtàmùrù wọ́n wá gbé àpẹẹrẹ làbínú wa muhammad anabi ní àyínà sáì tàlẹ́ wá béèrè béèrè lẹ́ẹ̀kan arákùnrin yìí ní faqala ana ó ní èmi ni ó faqala anabi ní fakhudh hadha fatasaddaq bihi ó yá yìí mú oúnjẹ èèyàn sísè ń bẹ́ẹ̀ kọ́lọ́ lè fi ti sàrà ọ̀kadà rọ́júlú alákùnrin yẹn sọ pé àlà afọkọ̀rọ̀ mi ní ya Rasulullah kí ilé fún ẹni tó tún tòṣì jù mí lọ fọwọ́lá ìmọ̀fọ́lọ́ búra máa bẹ́ẹ̀ nàlẹ́ àbẹ̀tẹ̀ ha láàrin àdúgbò wa alubeitin kò sí ẹnì kankan nínú àwọn lẹ́ka afọkọ̀rọ̀ mi alubeiti tó tún tálọ́ka ju àwọn fámìlì mi lọ kò sẹ́ni kan tó tún tálẹ́ka ju fámìlì mi lọ kò sẹ́ni tó tún lè fún tọ́jà tálẹ́ka fàdáhìkà nàbí sallallahu alaihi wasallam ànábì bá rẹ̀ ni hatta badati àyàbùhù títí eyín ànábì fi jáde fún màkàlá at'imuhu ahlaka ànábì ní ọ̀yà lọ́lẹ̀ fún àwọn fámìlì rẹ̀ náà jẹ ọlọ́run ti mọ̀ pé ọ̀làgbára jù bẹ́ẹ̀ lọ eléyìí ni hadisi tó wà tọ́lá láàfíà yadullu dalalatan wadiha على أن الإنسان إذا جامع زوجته في نهار رمضان وجبت عليه الكفارة eléyìí la dé ti ti gbogbo mùsùlùmí ayé gbára lé wípé ẹni bá ti bóbìnrin lásìkò lọ́sàn-án Ramadan ìtànàbì ní kí arákùnrin yóò ṣe lọ́nà òsè dákun ẹ má dẹ̀sìn rú ẹ má bà nǹkan jẹ́ ẹ má bà nǹkan jẹ́ ẹ má fi fẹ́ẹ́ nú ẹ má máa fi darí àwọn èèyàn ọlọ́run obìnrin gbogbo ẹni bá kéwú ọ̀rọ̀ rẹ léwu lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn ń pè ọ́ láàfà wọ́n ń tẹ̀lé ọ wọ́n ń dẹ̀sìn rú gbogbo àwọn bàbá wa níjọ́hun nílẹ̀ yorùbá gbogbo wọn ni wọ́n ti kọ́ wa láti kékeré wípé nínú àwọn nǹkan téèyàn tọwọ́ bọ̀ téèyàn gbọ́dọ̀ súnmọ́ lọ́sàn-án ramadan òun náà ni kéèyàn lásìkò láàrin ọkọ àtìyàwó sábà fọ̀nà gbogbo àwọn tí wọ́n ń da lóru tó ń ba nǹkan jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́pọ̀ púpọ̀ yìí ọlọ́run ni ẹ tẹ̀lé àfa muhammad ni wọ́n rán sí yín ọlọ́run bá ní muhammadun rasulullah ọlọ́run ní muhammad òjíṣẹ́ ọlọ́run ìtí muhammad bá sọ ọ̀nà lọ́rọ̀ kì í ṣe táàfà kan bá sọ ọlọ́run wọlé àánú ẹ ọlọ́run fọdà mọ́wá ọlọ́run ẹ̀jẹ̀ àṣẹ rẹ o ọlọ́run ẹ̀jẹ̀ àṣẹ lékè lọ ọlọ́run ẹ̀jẹ̀ àṣẹ tẹ́làkà ọlọ́run ní jẹ́ àṣà àfàjọkọ́tì ọlọ́run ọba aláwọ̀ níjà ṣe wá síbọ̀ eléyìí já mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò kí ó yanjú wọ́n ti jáde wọ́n làwọn fẹ́ máa ṣe fatuwa wọ́n jáde wọ́n làwọn fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run èyí tó wá ba nínú jẹ́ òun náà ni pé ẹni tẹ́rí pé ìṣẹ̀lẹ̀ àti kọ́lẹ́sẹ̀ ò ti ṣubú ìwékúwé tí ń wí òun náà ti mọ̀ pé ní tóun wí ọ̀dà àwọn kan tó wá dìde wọn tó wá ń sọ pé ní ti ń sọ yẹn sẹ́ ọ̀rọ̀ wà mẹ́ ìbẹ̀ ni ó jẹ́ àmọ̀ pé kọ́lá kọ́lá rasúlù kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kà nílẹ̀ Yorùbá kọ́lá ṣe òdùwọ̀n kà níta àfàwọn bá ti sọ lọ́rọ̀ ìbá àtakò Quran ìbá àtakò hadisi kàfàrà wa o ẹni bá ti ṣerú ẹ̀ tó bá ti tẹ̀lérú àfa báyìí tó ti já àwẹ̀rẹ̀ pẹ̀lú ìbáṣepọ̀ kọ̀yà lọ́lẹ̀ mọ̀ pé òun gbà wẹ̀ ẹjọ́ yẹn padà òun sì tún bọ́kùn lọ́rùn ẹrú tó wọn bá rí ẹrú òun gbà wẹ̀ sixty tí ọba lágbára rẹ̀ yóò fún yàn sixty lóúnjẹ ọlọ́mọba alá kọlọ́mọdé àdọ́rùn mọ́tọ́ mọ́tà àbádà Ramadan láàfin sọ pé tó kù lẹ́yìn Ramadan ni pé ọ̀pọ̀lọpọ̀ àfa kágbìyànjú kama máa kásíra dáadáa Ramadan tó àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn àwọn pèpè sójú ọ̀nà ọlọ ẹnìkan náà jáde nílẹ̀ Yorùbá yìí náà ni olóbìnrin tí ń ṣe haidọ̀ ó lè gbà wẹ̀ obìnrin tí ń ṣe haidọ̀ tẹ́jà haidọ̀ sì ti ìdá alábẹ́rẹ̀ ó ló lè gbà wẹ̀ ó nítorí pé kò dé àwẹ̀ lọ́wọ́ nínú tíra wọn ló ti kà nínú tíra àwọn olórí burúkú àwọn tó ń pè ní orientalist àwọn mùsùlùmí tó wá da Islam rú tó wá kọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ tí ń kà kò wọnú sahih Bukhari kò wọnú sahih Muslim tọ́ba wo bẹ̀ ni ìbámu ti sọ kò wọnú hadisi tọ́ba wọnú hadisi ni ìbámu ti ń wí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà náà mi sàlàyé nínú hadisi kan pé àwọn obìnrin wọ́n máa ń dínkù lẹ́sìn àwọn wa ní abó lẹ́sìn wọ́n ṣe dínkù ànábì ní alẹ́ ìsà ìdá àádọ́tì lẹ́mù tó sọ́lí àkèésí pígbà tí bá ń sìn kan oṣù kò ní kẹrùn ni ní àìkẹrùn yẹn ẹ̀sìn ti dínkù wàlámù tẹ̀sùn lẹ́yìn náà kò ní gbà fún gbà náà àyè gbà wẹ́rẹ́ ha ànábì ní eléyìí ni ẹ̀sìn rẹ̀ tó dínkù ti ń sọ pé ẹ̀sìn obìnrin máa ń dínkù àdéṣe ni wọn mọ̀ pé àdéṣe ìlà àfi àjọ ọ̀rọ̀ ẹ̀sìn o lè rí nǹkan míì nínú àdéṣe tó ní nínú Kùránì o sì gbọdọ̀ má gbàgbọ́ wàlímà nìkan tó ń sìn kò sínú àlùkùránì wàlímà nìkan nínú àdísì nìkan lọ́wọ́ ó sì gbọ́dọ̀ má gbàgbọ́ ẹ̀yọ́ màá yá mi ẹni bá ti ń sin nǹkan sùn ẹ̀ yọ fa àwẹ̀ yóò fi rún lẹ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha lọ́wọ́ bá yọ́nu sí ó ní ti yusuf ibùnà zalik ó àmọ́ rí haidọ̀ àwàtàjọ́bìnrin ẹ̀jẹ̀ nǹkan sùn menstruation fanu umaru bi kọ̀dọ̀ ìṣọ́wó wọ́n wà pa wá láṣẹ tani ó pa wá láṣẹ ànábìnrin wọ́n máa ń pa wá láṣẹ ká san àwẹ̀ padà wàlá nu umaru bi kọ̀dọ̀ ìṣọ́lá àmọ́ wọn pa wá láṣẹ ká san àrùn padà al-Bukhari wa Muslim àdìsí wa ni Bukhari àti Muslim kọ̀dọ̀ kọ̀dọ̀ yaqdi ìtumọ̀ tó ń túmọ̀ ń bẹ̀rù oye òun náà ni pé ká san nǹkan padà ká san nǹkan padà kọ̀dọ̀ ó lè túmọ̀ oríṣiríṣi ọ wà wo bó o ní àwọn sàhábà ṣe túmọ̀ kọ́dọ̀ àlùkọ́dọ̀ ká san tá a jẹ padà fàánù ọmọdé bí kọ́dọ̀ ìṣọ́ wọn ń pa wá láṣẹ ká san ààwẹ̀ padà wàláàánú ọmọdé bí kọ́dọ̀ ìṣọ́lá àmọ́ wòye pa wá láṣẹ ká san ìrun padà ó jẹ́ oyè wáyé pé àwọn sàhábìyàtì lóbìnrin wòye gbà àwẹ̀ lásìkò ànábì tí haidọ̀ máa ń jáde lára wọn kí ló dé tí yàwó Aisha ti ń sọ pé tó bá dínú ṣàbán ìlòun máa ń gba àwẹ̀ òun tó kù tí ó bọ́ fún òun nínú Ramadan nítorí pé yín sì nǹkan oṣù lásìkò yẹn ìjọ mẹ́rin ìjọ márùn tí ọjẹ yẹ ó nínú ṣàbáàn lòun sábà máa ń san eléyìí náà fi jẹ́ yé wáyé pé àwọn obìnrin àwẹ̀ wọn yẹn sábà pé látara nǹkan oṣù tí wọ́n ń ṣe eléyìí àti má ti pẹ́ ó wà nù tíra kí ló wá dé tẹ wá fi tíra lẹ̀ tẹ́ lè ka ẹ̀yìn tíra àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n kọ́ kalẹ̀ láti fi da ẹ̀sìn rú nílẹ̀ Yorùbá àánú yín ń ṣe wá o nítorí pé okun tẹ́wọ̀ yẹn àtodò tẹ́ jálù yẹn a odò tí gbẹ̀yàn lọ ni odò tí yẹn máa ń tẹ̀rí ń bẹ̀ tí máa ń pààyàn rùn ni gbogbo tó da ó wà nú ẹ̀sìn ẹ̀rí sọmọ ẹ̀sàfẹ́sọ tuntun ẹ̀sàfẹ́sọ tuntun láti fi dẹ̀sìn rú láti fi sọ pé ànímàjù yìí lọ kọ́dà ànímàjù àwọn sàábà lọ ànímàjù àwọn tó ti lọ ní àwọn sálàfù sálì lọ ọlọ́run ọba àlá kọ́mọjà sórí burúkú ìbínú súnà náà lẹ́bí fáá títí títẹ̀ fi tuntun takò ẹ̀sìn ọlọ́run ọlọ́run nífàlẹ̀ yáàzàrí lẹ́dínà yóò hálì fún ọ̀nà àmúrí ọlọ́wọ́n bá ní ń sọ́ra wọn gbogbo àwọn tí wọ́n ń takò àṣẹ ànábì ànábì ti pàṣẹ pé báyìí ní ká ṣe wọ́n wá ń takò ọlọ́wọ́n ní kí wọ́n lè sọ́ra wọn à ń tó sí ibà wọn fìtìnà kí fìtìnà ọmọ jálù mí láyé kí fìtìnà ọlọ́wọ́n kọ́ mọ́ jálù yìí ọlọ́wọ́n bá láàánú ó ní òun ó fìtìnà yìí tẹ́ bá ti ń yapa àṣẹ ànábì tẹ́ bá ti ń bẹ̀ ẹ̀sìn tá gbé kalẹ̀ rú à ń tó sí ibà wọn fìtìnà lérí ìtakò ẹ̀sìn ànábì ìtakò sunna ànábì wa Muhammad sunna ẹ̀sìn ni o súnà ànábì òun náà ní tànábì sọ ìtànábì ṣe ìtàwọn síwájú ànábì tànábì ọkàn dẹ́mu rẹ̀ gbogbo àwa mùsùlùmí la gbọdọ̀ jẹ́ àlù súnà kì í ṣe pé ìjọ kan tá a máa gba fọ́ọ̀mù kan tó wọ̀ tá a máa wò pé bọ́yá àwa náà lè darapọ̀ mọ́ wọn tá a bá rí ìdí wọn dáadáa irọ́ o àlù súnà wọn làwọn mùsùlùmí tó yẹ kí wọ́n ṣẹ́kù láyé tó jẹ́ pé wọ́n máa ṣẹ̀sìn wọn níbàámu pẹ̀lú bá ànábì sì gbé kalẹ̀ tí wọn náà bá ti wá ń ṣe bẹ́ẹ̀ alùsùnà nìwọ náà tí wọn bá ti ń ṣe bọ tó ń ṣe bídíà tó ṣe lọ́nà tá ànábì gbà ṣe mọ́ pẹ̀lẹ́ ní alùsùnà alùsùnà náà àwọn ìjọ mùsùlùmí tí wọ́n dúró lérí bá ànábì sì gbé kalẹ̀ ànábì lèmi lọ ní o ìfìn kan méjìlẹ̀ fún yín kitaballahi wa sunnati alukur'ani àtàdísì mọ̀ tó rí kẹsàn-án mọ́ dàrú ọlọ́ni ẹ̀bà ń bẹ̀ tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn tá a sọ kalẹ̀ lóòótọ́ ẹ̀yọ́ máa yá wa ẹ̀tí alẹ́kùn ní mímọ̀ ẹ̀sìn àwọn àlùfáà tá ń pè kò síjọ́ ní ọlọ́run ẹ má jẹ́jẹ́ pé Ramadan lọ tán kò sí ìbánisọ̀rọ̀ tọ́lọ́run ọba mọ́ àsàlátù ṣiṣẹ́ ká máa dá wákà ọlọ́run fi rán ànábì kan nígbà àwọn ànábì ọlọ́run ọlọ́run bá ní gbogbo àwọn ànábì ọlọ́run àní kí wọ́n máa sọ fún ara ayé ipe ọlọ́run nìkan ni ẹ máa sìn ẹ máa bọ nǹkan mọ́ ẹ máa sìn nǹkan mọ́ ẹ máa sòsà kankan mọ́ Allah nìkan ni ẹ máa fẹ́rí kalẹ̀ fún òní ẹ máa júbà fún Allah nìkan ẹ máa béèrè nǹkan lọ́wọ́ ẹ ẹ máa sọ oògùn ẹ máa gbára lé nǹkan kan míì àní ibùdó lọ́hà Allah Allah Allah Allah Allah Allah nìkan ṣoṣo òní kẹ darí ọ̀rọ̀ yín sọ́dọ̀ rẹ̀ ẹ sìn kẹsì pé tẹ bá ní sọ̀rọ̀ wájú tẹ níbo tọ́ góòtù ẹ má ṣe ẹbọ torí èṣù lọ́wọ́ lábẹ́ ẹbọ wájú tẹ̀lébù tọ́gọ́tù ẹ má sìn ẹbọ ẹ sì má wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ẹbọ ẹ gbọ́dọ̀ sìn nǹkan mi ẹ gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ nǹkan mi àfọ̀dọ̀ ọlọ́wọ́ bá wa aláàánú tẹ́ ń sìn yẹn náà ọ̀nà nìkan má bẹ̀ ẹ má bọ èṣù ẹ sì má wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ èṣù sẹ́rí iṣẹ́ yìí làwọn anábì ọlọ́run gbé wá sílẹ̀ ayé al-ulama'u ni wọ́n wá rọ́pò làfọ́ máa ṣe. máta ba'da Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ẹ̀yọ́ miami ètò kù náà ní qada'u sawm lil musafiri wal marid wal fidya liman lam yastati' as-siyama fi Ramadan ètò kù lẹ́yìn Ramadan òun náà ní pé gbogbo àwa tí ọ̀rẹ́ nínú Ramadan tó jẹ́ pé àárẹ̀ náà kí sáré tí kò lè sàn mọ́ ọlọ́run ọba aláàlóhun fún wọn nígbà láàyè wípé ká jẹun Ramadan tó bá wá di ẹ̀yìn Ramadan ká san padà ọlọ́ni faman kana minkum marida ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá rẹ̀ nínú yín aw ala safari àbí ń bẹ̀rẹ̀ rìnrìn àjò tó jẹ́ pé kò láǹfààní àti gbààwẹ̀ fa iddatun min ayyamin ukhra ọlọ́wọ́n bá ní kó rí pé òun san àwẹ̀ yẹn padà lẹ́yìn Ramadan ẹ̀yìn Ramadan náà ni min ayyamin ukhra àwọn ọjọ́ míì lẹ́yìn Ramadan gbogbo èyí tí ẹ̀jẹ̀ àwẹ̀ bóyá erin fọyín iná rọyín ẹ̀níbà malaria abẹ́ǹsẹ̀rìn àjò tẹ́ wá torí ẹ̀ jáwẹ̀ ẹ̀ ìtòkù nísìn òun náà ní kẹ́ san àwẹ̀ Ramadan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. lẹ́yìn náà gbogbo àwa tó pé àti darúgbó tó pé a lè ní Ramadan àtàwa tó jẹ́ pé àárẹ̀ ti ń ṣe wá àárẹ̀ yẹn ò lè lọ mọ́ àwọn àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ bíi ọ̀sà tó lágbára bíi kánsà bíi stroke gbogbo àwọn àárẹ̀ tó jẹ́ pé ọlágbára kò lè jẹ́ àgbàwẹ̀ yìí nínú Ramadan àti lẹ́yìn ọlọ́ni wàhálà lẹ́dínà yóò tẹ̀ kó náà fẹ́dẹ̀yà tó ń tọ́ àmọ́ mẹ́sìkìnì ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n lágbára láti gbà rárá wọ́n lè gbà nínú Ramadan wọ́n lè gbà lẹ́yìn Ramadan fídíà òun náà ni tí wọ́n fi rọ́pò ààwẹ̀ wọn fídíà òun náà ni ráìsì ẹ̀wà tó jẹ́ agolo mílíkì mẹ́fà mẹ́fà kò ní sí mílíkì ń bẹ̀ ọ́ agolo mílíkì tá a bu ẹ̀wà sínú ẹ̀ àbàbù ráìsì sínú ẹ̀ tọ́wọ́ mẹ́fà mẹ́fà rẹ̀ òun náà ni. Fidia, fẹni tí ọba járúgbó dọ̀kúdọ̀kú tá a bá ti ṣe tẹ́lẹ̀ àlẹ́sàn lẹ́yìn Ramadan lẹ́yìn náà èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn tọ́jọ́ pé àárẹ̀ tó lágbára ọkọlù wọn ni káwọn náà ṣe fìdíyà tọ́jọ́ pé àárẹ̀ yẹn kò lè lọ́mọ́ wọn ni ká ṣe fìdíyà kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà jẹ́ ọ̀rọ̀ wa má tá a bá da Ramadan èèyàn máa yá mi tó kú náà ni ká ṣe àgbèsè àwọn tá a jẹ gbèsè nínú Ramadan ká má fi falẹ̀ torí àmọ̀gbà tí ọjọ́ kú dé ká gbìyànjú àwa tára wa bá ti yá lẹ́yìn náà ní ká yìí san gbèsè ààrẹ tí a jẹ àwa tá a sì sí nínú àjò mọ́ nígbà àwẹ̀ ti lọ ká tètè san gbèsè ààrẹ tá a jẹ máa dá àbádá Ramadan kí ló kù lẹ́yìn Ramadan ìdókù lẹ́yìn Ramadan ọ̀nà ni alẹ́ isti'dadu lil mawti sàwọn àjìlá wà àjìlá kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè palẹ̀ mọ́ fún ikú ẹ̀yọ́ miami ò lè yá ò sì lè pẹ́ àmẹ́yìí tá a bẹ̀ pé kọlọmọ́sà jíyá gúnlẹ̀ mẹ́sìn kọlọmọ ti pa wá nísìnyí kó fún alẹ́ mi kó wà tàlẹ́ àfíà lẹ́ni dáadáa èèyàn màyá mi ẹ̀jẹ̀ apalẹ̀ mọ́ bí ìgbà tó jẹ́ pé àbá nígbà Ramadan mi ìmọ̀lẹ́yìn lé ẹ̀dákun ẹ̀dákun ẹ̀jẹ̀ àṣìṣe rẹ̀ ẹ̀jẹ̀ apá ìṣẹ̀tì ẹ̀jẹ̀ àtẹ̀rà mẹ́sìn ọlọ́run ẹ̀jẹ̀ ayọ̀ra kù nínú ayé ayé lágbára púpọ̀ ayé gùn ayé fẹ̀ ayé pọ̀ èyí lè rúpin ayé o èyí lè jẹ́ ayé tán ọ̀jẹ̀ díẹ̀ ló kù mẹ́ o ẹlòmíràn tó jẹ̀ míì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ máa kírun lásìkò ẹ̀jẹ̀ máa bẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ máa ṣiṣẹ́ rí ẹ̀jẹ̀ máa palẹ̀ máa lè kíyàmà ní gbogbo gbà ní gbogbo àsìkò torí ọlọ́run bá là ó ní kul innal mawta allazi tasirruna minhu ọlọ́run bá ní ikú tẹ̀ ń sá fún yẹn ẹ máa wulẹ̀ sá fa innahu mulaqikum òun náà wàá pàdé yín tásìkò bá ti tó yẹ wàá bìtẹ̀ bá wà ọlọ́mọṣà fún alẹ́ mẹ́gungun àtàláfíà ara ọlọ́run bá ní fa innahu mulaqikum thumma turadduna ila alimil ghaybi wa shahada ẹ padà padà sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó máa kọ̀kọ̀ yín àti gbangba yín fẹ́lẹ́ náà bí okùn bí máa kún tó ń ta àmọ́ lónìí ọba yìí ló fún yín nírò lórí gbogbo tẹ́ ṣe ọlọ́run ọba aláàmà gbogbo tá ṣe ọlọ́run rẹ kú ọlọ́run rẹ ṣe gbàgbé ọba ẹlẹ́sàn lọ́lọ́run ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ á máa palẹ̀ máa kú ní gbogbo ọgbà àlèníyàn pẹ́ kọ́yá àlèníyàn ọdún ayọ̀ tá à ń sílé ní ọlọ́mọsọ di ọdún ìbànújẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo pọ̀pọ̀sọ̀ síwájú náà ọlọ́run mọ́sàjẹ́ ọ̀rọ̀rùn mọ́sàjẹ́ gbà lẹ́sìn fún wa gbogbo àwa tí ọlọ́run bá là tó sànú táwa náà sànú àwọn èèyàn nínú Ramadan ọlọ́mọsàjẹ́ àrísìkí wa ọlọ́run jọ máa pọ̀ sí gbogbo àtàṣe ìfútọ́rọ̀ sọ́ọ̀ìm ọlọ́mọsà wọlé ọlọ́run jáde kí wa kọ́ máa pọ̀ sí gbogbo àwa tí a síyàn lẹ́nu gbogbo àtà fún wa gbogbo àwọn àfa àtà sọ̀rọ̀ ọlọ́run fún wa gbogbo àwọn tí àǹsẹ̀wá ṣe káàkiri látara káwọn èèyàn kan lè bá rí màlẹ́ ọlọ́run olùmọ̀sán ìgbà ló ṣe fún wa gbogbo sẹ́tẹ́nì kọ̀ọ̀kan sáṣẹ́ ní Ramadan ọlọ́mọye ọlọ́mọbọ̀sẹ̀ tó ọlọ́mọbọ̀sẹ̀ ma ọlọ́mọsán ìgbà lẹ́sìn gbogbo àkùdìyà kùdìyà ara wa àwọn àṣìṣe tá a ṣe ní Ramadan ọlọ́mọsán ṣàfihàn fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn kọ́lọ̀ wọn láàánú ẹ̀ ni kọ́lọ̀ mọ́ sí ní àgbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́dẹ àgbà ọ̀pọ̀lọpọ̀ láyé o àwọn àwọn elétò tí wọn kọ́lọ̀ ọlọ́wọ́n bá aláàkọ́bá san wọn lẹ́sàn àtàwọn afáànù wọn àtàwọn alárìsíkì nù wọn àtàwọn onígbìyànjú ọlọ́mọsàgbà lẹ́sìn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa aláhùnmá àyìndé àlẹ́yìn àwàmán àdídà wà azimina tamadida aláhùnmá yẹsẹ̀rẹ̀ ọmọrànà wàkàdé ìdòyónàna wàṣí maradona wa mọ̀dọ̀lì mùsùlùmí gbogbo àwọn eléré wa ọlọ́mọsàgbà fi wọ́n mọ̀nà ọlọ́wọ́n bá aláàkọ́bá tó wọn sọ́nà gbogbo ibi tí wọ́n darí lọ ní tí wọ́n máa ṣe tí ó fi jẹ́dẹ̀ra ìdẹ̀kùn fáwọn aráàlú kọlọ́mọsábà darí wọn lọ́bẹ̀ gbogbo àwọn òkú wa kọlọ́mọsábà kẹwọn gbogbo àwọn fáwọn tó ti lọ náà wọn àwọn tó ń náà wọn àtàwọn àtàwọn ọlọ́run fún wa ní àtibọ̀tán dáadáa gbogbo àwọn tí wọ́n ti sinmi ọlọ́run bá kàn wọ́n sójú ọ̀nà ọlọ́run bá dáa kọjá mi wọ́gùn lẹ́yìn dáadáa kó fún alátibọ̀tán dáadáa kó fẹ́ lọ́bàrẹ́kà ṣiṣẹ́ wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ti ṣe nírọ̀rùn fún àǹfààní ìlàtọ̀ sheikh Kamarudeen Yunus Akorede hafizahulahu ta'ala wa ra'ahu láti fún wa lóúnjẹ mi tèmi jẹ kọlọ́nba aláàkúbọ̀ asọ́wọ́n lẹ́sẹ̀ ìfìdí ní ọ̀la àkìrọ̀. bákan náà ẹ jẹ́ ká pàdé lónìí lórí ìkànnì yìí ní dédé agogo méjì sí agogo mẹ́ta láti máa gba àwọn ìbéèrè àti ìdáhùn látẹnu àwọn ustaz wa ustaz sheriffdeen shitu ustaz ali saeed ustaz abdulaziz ali balogun àbẹ̀lọ́nba aláàkúmọ̀ṣà ṣe ń rọrùn fún wọn bákan náà abẹ́láwọn bá Allah subhanahu wa ta'ala fáwọn tó ṣolùgbò owó ètò yìí láti gbà tí Ramadan ti bẹ̀rẹ̀ kọ́láwọn bá Allah kó má ṣàìbá wa sanwó lẹ́sàn-án fi dunya wal fi pàdé lágogo méjì àǹkìrà wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته إن صمت فما صام الشوق شهر الريان أتركه وأمامي قد فتح الأفق فأردت رتابة أحوالي لابد وأن يحدث فرق رمضان التوبة والصدق رمضان الهمة والصدق تبقوا وأنا المشتاق لنفحته إن صمت فما صام الشوق